إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم لن تسواجي مكي أو ما يوى إنه إسلام إنه سنة نبوة محمد صلى الله عليه وسلم bẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá kí ó ṣe àmójúkúrò kùdìẹ̀kùdìẹ̀ wa. náà tọ́píìkì gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ lórí screen òun ni nípa alálùbọ́sà àfa alálùbọ́sà tó ṣe yí pé yóò ṣàmà wá nǹkan kan láti sọ láti lè fi àtàkì Abdulghani Juma gbogbo alámọ̀rí rẹ̀ Abdulghani Juma ni kódà kó ṣe pé ẹlòmíì tí ọ̀rọ̀ kan yóò pẹ́ ní ẹtì yóò sọ di ti Abdulghani Juma àbí kó dragi Abdulghani Juma wá sínú ọ̀rọ̀ ẹnìyẹn eléyìí mi ò rí sí nǹkan kan bí ó bá kí n ṣe insincerity kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa láàárọ̀ yìí mo kọ̀ wo orí Facebook òun mo rí ọ̀rọ̀ afá alálùbọ́sà kan tó ṣe pé ọ̀rọ̀ yẹn ó ń ṣó level insincerity afá alálùbọ́sà kí ni ọ̀rọ̀ náà òun náà ni pé ó dàbí ẹni pé afá ustaz eh, Ahmad Yalmai. Uh, wọ́n fọ́ ti àfa alálùbọ́sà lórí hadithi kan tí wọ́n kóòtì ìkébé yóò wà nù Sahih Bukhari ọ̀sọ́ so mo wo short clip wo Ustaz Ahmad Yelmari ah, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí èmi ò ní time láti lè mọ̀ wò wọ́n nǹkan tí mo fẹ́ ṣe ó pọ̀ níwájú mi gan-an ṣùgbọ́n tó pa àwọn short short clips ní ẹ̀kọ́ kan tó wá wá màá wò mo kàn mọ́ ń gbọ́ àwọn nǹkan míì nǹkan bá ń ṣẹlẹ̀ eléyìí ń ṣẹlẹ̀ Facebook lè gbé wá tí máa wo ya hours àwọn nǹkan míì bẹ́ẹ̀ three hours four hours mi ní time àti wo àwọn nǹkan yẹn sóńgbà tí mo rí short clips yìí afọ alálùbọ́sà yìí kí n wo kí láfa yìí sọ ní ibà mo wo so mo rí pé ìfèsì fún ọ̀rọ̀ afa Ahmed Yelmayi tóun náà jẹ̀bi short kìíní kọ́tọ́ kọ́ọ̀tì ìyẹn mo kàn rí ní alẹ́ àná ṣùgbọ́n tí ó wá ṣe ni láàánú ó ní pé èyí tí afa alálùbọ́sọ fi àdírẹ́sì allegation tí afa Yelmayi tí wọ́n fi kàn wọ́n afa alálùbọ́sọ fi Yelmayi lẹ̀ ó sọ Abdulghani Juma ó sọ di tọ́píkì lẹ́ni tí ó wo wípé òun fẹ́ àtẹ́ndì sí afa yalmari màá fẹ́ play part ọ̀rọ̀ afa lálùbọ́sà ká lè wo insincerity tó ń bẹ lọ́dọ̀ afa yìí nìyí bẹ́ẹ̀ ni kò ń ṣe ni tí ó mọ̀ ń gba correction gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé òun máa accuse àwọn ẹlòmíì fún nǹkan yẹn ṣùgbọ́n òun gangan fúnra kò ń gba correction ni tẹ bá mú bì kan yóò ṣàṣìbò mi ni so bó nìyẹn ṣe máa ń béèyàn tó ṣe pé kò ń gba correction ni bẹ́ẹ̀ mú bì báyìí yóò bọ́ síbò mi bó nìyẹn ṣe máa ń bárò yẹn bẹ́ẹ̀ debate àti máa bárò yẹn bẹ́ẹ̀ discuss olóbi jẹ́ pé tí ò bá kí n ṣe àwọn tí ó gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan míì táfà yín sọ kò ń ṣẹni tó yẹ kéèyàn máa fúlẹ̀ sí i ẹni tí ó yẹ kéèyàn ignore ni ẹjá gbọ́rọ̀ afá yìí kí ni ọ̀rọ̀ náà ó ní pé afá yálùmọ̀rí wọ́n ní afá alálùbọ́sà kó ti hadith pé man tatabbaba walam yu'lam minhu tibbun fahuwa daminun ìpọ́n dẹ̀ ṣe hazu hadithi yìí sí sọ̀yẹ́ Bukhari ọ̀sọ́ ṣùgbọ́n kò sí Hadithi inú sọ̀rọ̀ Bukhari afáàdẹ̀ ní àwọn challenge afá alálùbọ́sà káfá alálùbọ́sà mú wá nínú Bukhari ni nǹkan báyìí báyìí làwọn afún afá bóyá sẹ́ẹ̀tì àti fáànù tí mo ṣe mistake alẹ́ àná ni mo kàn ni short clip yẹn láàárọ̀ yìí òun mo short clip afá alálùbọ́sà tó ń fèsì lórí nǹkan yẹn ṣùgbọ́n èyí tí afá alálùbọ́sà yẹn ustaz yalma yìí

forty gig data mo promise àfa Abdulgani Juma kódà gan ń tún bá wọn fi owó sí àfa Abdulgani tán bá lè jáde pẹ̀lú tó ṣẹlẹ̀ sí alhafif nítorí pé inú àwọn tírénì tí wọ́n ti kọ́ àwọn ọmọ òun náà ní kékèèyàn máa ní kímà nígbà tá ń fàjà twenty seventeen gbogbo àwọn ọmọ yìí náà ti kó fáírọ́ọ̀sì ìlú àwọn kan yìí twenty seventeen àwọn nǹkan tí wọ́n ti lé kalẹ̀ ní káwọn ọmọ àwọn ọ̀dọ́ ká má lójú tì sí yíyún ká má ní kíma fún mà ká má ní fáàlù ká má pàmọ̀ lé. náà ẹ jẹ́ kí n ra kọ́mẹ́ǹtì ráńpẹ́ lórí ibẹ̀ yẹn nù èèyàn sọ yí pé o kóòtì hadith hadith tó kóòtì tó ṣe hazu rẹ̀ sí inú sọ̀yẹ́ Bukhari èèyàn ní kò sínú sọ̀yẹ́ Bukhari tó bá ṣe yí pé o lè mú wánu sọ̀yẹ́ Bukhari nǹkan báyìí báyìí báyìí lòun ò gbé ansẹ̀ tó ń bẹ lọ́wọ́ òun fún ẹ fáànù téèyàn kan rà fún òun á gbé e fún ẹ ṣebí tí hadith yẹn bá ń bẹnu sọ̀yẹ́ Bukhari n tí wàá sọ ni pé hadith yẹn ń bẹnu sọ̀yẹ́ Bukhari ó dẹ̀ tán tí ò bá dẹ̀ sínú sọ̀yẹ́ Bukhari ni mo ṣe mistake ni o ọ̀rọ̀ ti tán síbẹ̀ àwa lọ mú ọ̀rọ̀ Al-Hafiz Abdulghani Al-Maqdisi alayhi rahmatullah àfáà tí wọ́n ṣe tíra tí a mọ̀ sí Umdatul Ahkam ẹ̀ wá mú ọ̀rọ̀ wípé Sheikh Abdulkarim Khudair Sheikh Abdulkarim Khudair wọ́n ń sọ wípé àfáà fi àwọn ọ̀rọ̀ míì tì sínú Sahih Bukhari tí ò sí ń bẹ àbọnú Sahih Muslim àbí tí ò sí ń bẹ àbọ̀n pè mí muttafaq alayhi tí ò sí ń bẹ láti lè fi justify ipe mistake tẹ́yìn ṣe yẹn o kò yẹ kí yálmọ̀ yìí mú yín fún kò yẹ kí yálmọ̀ yìí kó mú yín fún torí pé alhafiz abdulghani al-maqdisi alayhi àwọn náà ṣe àwọn mistakes tó ń bọ́jẹ́ pé kí ni àfa ńláńlá ni wọ́n nam simple into ẹ̀ka ẹ̀ sọ nìyẹn èwo ló kan abdulghani juma ń bẹ ẹni abdulghani juma ló tẹ́rẹ̀nì àwọn ọmọ yìí ta lọ́mọ yìí ustaz ahmed yalmari amara nísìnyí mi èrò pó tí ìtóṣù mẹ́ta tá a ira one on one so mi ní connection pẹ̀lú Ustaz Ahmad Yelmari tẹ́lẹ̀ ni bí mo ṣe gáyé bó jẹ́ pé ìwọ gangan fúnra alálùbọ́sà ni ẹ̀kan náà mo pàdé ẹ rí nígbà tí mo wá sí Kánò ṣùgbọ́n àwọn nǹkan tó ń sọ lórí kínní òun ni in ta fi so the same thing náà ni ustaz ahmad yalmari àwọn kan tí ustaz ahmad yalmari ń sọ òun ni mo máa ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ mo ṣe so ademiti afa wá sí markaz láti wá kí wa ní nǹkan bíi kò tí lè ju bí oṣù bíi méjì ọ̀ mẹ́ta náà lọ mistake so èyí tí àfọ alálùbọ́sọ fi àdírẹ́sì tí wọ́n mú fún eh? ipò ṣe mistake níbi ọ̀rọ̀ ipò sọ pé àdìsí pé máa ń tàtọ́ bábà wàlàm yóò lẹ́m mínú tíbùn fọwọ́ dọ́mín tí wàá fi sọ pé ah, mo ṣe mistake ni o okùn ká mọ wọ́nà wo la lè fi ṣe kíní òun náà ni pé àwọn kan wọn ní respect fún àwọn àfa àfa Ahmad Yalma yìí lára àwọn tí Abdulgani tírénì ni irú àgbákò tí gbogbo yín máa ń palẹ̀ léyìí ó ti jẹ́ pé tí èèyàn kan bá ń takò yín Abdulgani Juma ló tírénì ẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn kan bá ń takò Dr. Fadil ni àbọ̀ ń takò ẹlòmíín náà àbọ̀ ń takò Abdulkani àbọ̀ ń takò èèyàn kan ẹ̀ ní sọ wípé èèyàn kan ló tréni wọn ìwọ nísìnyí ó jáde òun takò Dr. Fadil lórí ọ̀rọ̀ ó ṣe pípẹran kò ṣe pípẹran ó takò Dr. Sharaf náà lórí àwọn ọ̀rọ̀ míì náà ṣáwọn èèyàn kan ló ràn wọ́n jáde ni ó sì jẹ́ pé àgbákò rọlẹ̀ mọ́ ń pa ipe Abdulkani Juma Abdulkani àtọmọ tí mo mọ̀ rí àti tí mi mọ̀ rí twenty seventeen tó ń sọ mo ti sọ láìmọye gbà ihun tó mú mi jáde òun ni àwọn ihun tí abumazida ń kọ abumazida tó khair tó ń kọ lórí Facebook láti nǹkan bíi june ọ̀sọ́ èmi ò mọ̀ ọ̀ǹtìgbà tí àfa àkútúbí pàkíyèsí mi sí. Si ní nǹkan bíi àbí november àbí nǹkan kan so ọ̀sọ́ ìpẹ́ ní nkọ àwọn nǹkan tó dẹ̀ ń bẹnu àtẹ́lu àwọn àgbàfà ní saudi lálàsẹ́ ìjọba saudi àfà dẹ̀ sẹ́ndì nǹkan yẹn sí mi yìí táfà kọ last mo dẹ̀ ká mo dẹ̀ wò pé yẹ ká dìfẹ́ǹdì àwọn àfà yìí torí pé kí ni òdodo ń bẹ lórí lọ́dọ̀ wọn ni àwọn alikwani muslimu ni wọ́n tí abúmọ̀sídà ló ń defendi against ìjọba Saudi ṣé Abu Mazida ló bẹ̀rẹ̀ ni àbí èmi mo bẹ̀rẹ̀ ìwọ alálùbọ́sà alábòsí yìí so ìgbà tí àwọn pàráfísà yín tó ṣe wípé wọ́n bá tún wò wípé kò yẹ káwọn èèyàn máa takò àlìkùn mùsùlùmù ìgbà tí Abu Mazida tó ń kọ gbogbo tó ń kọ tó ń lálàsí àwọn àgbà fan Saudi gbogbo àwọn kìnìún yìí níta tí mo wá lórí Facebook ni ó àwọn pàráfísà yín ni wọn ọ̀rọ̀ rọ̀ sọ kán kọ́ṣọ̀nẹ̀ àti dókítà tí ó ń sọ̀sọ̀kúsọ tó fẹ́ fọ́ọ̀sì èmi láti lè ṣe kí ni láti lè mọ́ ṣe rọ́dù mọ́ mo dẹ̀ sọ fún wọn mo ní ẹ̀yin ò ṣe pípé àsìn àbúmọ̀sílà ló bẹ̀rẹ̀ kínní yìí ni mo ní ó máa da tẹ́ bá lè bá sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé the same doctor lò against mi nísìn bí ẹni pé òkè àwọn ni wọ́n gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ ẹlòmíì ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nísìnyìngbà tí dr fájúlù san tí wọ́n san pa ọ̀rọ̀ léyà tí ò tẹ́wọ́ ọlọ́run ṣe bó jáde ó ṣe rọ́dùn fún wọn dr sharafu sọ àwọn ọ̀rọ̀ kan tí ò tẹ́ ọlọ́run ni ó jáde ó ṣe rọ́dùn fún wọn bó ló ṣe wà pàmísìbù fún wọn láti ṣe rọ́dùn fún ẹni tó bá sọ̀rọ̀ tí ò tẹ́ ọlọ́run tó máa jẹ́ ìwọ̀ fún èmi láti ṣe rọ́dùn fún ẹni yẹn wá lèmi lèmi rán àwọn ọmọ kan jáde tí àwọn ọmọ tí wọn bọ̀wọ̀ àwọn àáfàá èmi mo rán wọn jáde ta ló rán wọn jáde ta ló ràn wọ́n jáde láti máa ṣe rọ́dù tó ń ṣe Abu Mazid Hashim tó ṣe àwọn èèyàn dẹ̀ ṣe kí ni wọ́n rí i pé ó yẹ kí wọ́n ṣe rọ́dù fọ́rọ̀ rẹ̀ ìgbà tí mi náà dẹ̀ rí nǹkan ẹ̀ mo rí pé ah, tòótọ́ a gbọ́dọ̀ àwọn àgbà fáyì bákan náà ìjọba Saudi wọ́n lè láwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn ṣe ní the best intanet ń bá àlùkùn mùsùlùmí jà lé lórí nǹkan tó yẹ káwọn èèyàn bá wọn jà lórí ni torí pé khuruj ala al-hukam ò ní nǹkan tí wọ́n ń ṣe ìmọ̀ incite àwọn aráàlú against àwọn ìjọba eléyìí in tó tako ẹ̀sìn ni in tí mo ṣe kò jùmọ̀ náà lọ o àwọn pàráfíṣà yìí ń dìfẹ́ǹdì wọn ìpọ̀rọ̀ ìkùnwánu òburú tó bá wọn àbí ṣe wo owó fídíò ni adẹ̀ṣe rọ́dù lórí ọ̀rọ̀ wọn bí wọn náà ṣe ń ṣe rọ́dù lórí ọ̀rọ̀ Dr. Fadil nisin làwa náà ṣe rọ́dù lórí àwọn tó ń sọ yìí sobo ni Abdulgani Juma ló ti wọ́n incite àwọn èèyàn àwọn ọ̀dọ́ kan against àwọn èèyàn kan ní àsìkò gba ọmọ yẹn àwọn tó jáde tán defend àwọn parafisa ni tẹlomi ń sọ fún wa àwọn tí wọ́n gboyè tí wọ́n gba kinní kan adẹnjẹ kó yẹ wọn ọ̀rọ̀ yẹ kọlé léyìí àwọn àgbà àfáà míì wọn ní gbogbo àwọn pálí táwọn èèyàn níyì so téèyàn bá gboyè kò túmọ̀ sí pé kínní tó bá ṣe mistake kán má ṣe rọ́dù fún un so ìwọ nísìn òun ṣe rọ́dù fún Dr. Fadil òun ṣe fún Dr. Sharaf òun ṣe fún anybody ó ṣe fún ṣèkọrọ̀bí ó ṣe bí wọ́n ṣe rí rẹ pọ́n náà mọ̀ ní ó ṣe fún ẹlòmínà lẹ̀ kò rí wọn ní rí pé kí ni àwọn ẹnu wọ̀nyí náà náà mọ̀ ní ṣe rí àbòsí ìmọ̀ fẹ́ sọ̀yàn lórúkọ burúkú eléyìí nǹkan tẹ́ gbọ́dọ̀ jáwọ́ ń bẹ̀ yẹn ustaz yalma yìí ó fọ́ tiẹ̀ yìí pé hadith man tatabba wa lam yu'lam lahu minhu tibbu owó ọ̀dọ́mìnù hadith yẹn ò sínú sọ̀rọ̀ Bukhari ètí àfa sọ ni hadith yẹn ò sínú sọ̀rọ̀ Bukhari so ìwọ ló wà púrúfù pé hadith yẹn ń bẹ nínú sọ̀rọ̀ Bukhari o ọ kò sínú sọ̀rọ̀ Bukhari mo ṣe mistake ni kò sẹ́yìn tí ò lè ṣe mistake ṣùgbọ́n kò wá mọ́ lọ mú kí ni Al-Hafiz Abdulghani Al-Maqdisi nípa pé wọ́n sọ àwọn náà ṣe mistake ń àwọn kìnnìkan ọmọ mú yẹn wá ni láti lè fi defend ààrẹ ìyẹn kò bá tó ẹ̀pẹ̀ yẹn ló ti yẹ ṣe kò bá tún dà yín láti lè sọ pé mo ṣe mistake kò enjoy tí ò mistake o ò wá ń sọ wípé kémi jáde wa láti wá sọ̀rọ̀ against alhafiz abdulghani al-maqdisi alayhi rahmatullah kí ló kéèmí àti ọ̀rọ̀ yẹn yálùmọ̀ yìí ni wàá sọ fún ipe kó jáde wá láti wá sọ̀rọ̀ nípa alhafiz abdulghani al-maqdisi òun ló sọ fún pé bó ṣe lálàsí ẹ o wá lálàsí ẹ nìyí bẹ́ẹ̀ wọ́n ṣe Abdulghani Juma ṣùgbọ́n ọmọ tó bá ti correct ọ̀rọ̀ mọ́ Abdulghani Juma o believe pọ̀rọ̀ ẹ ò ní ta àfi kò connect ẹ mọ́ Abdulghani Juma so ọ̀rọ̀ 2017 tó sọ àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀ ni ó ti ń sin láti nǹkan bíi June 2017 olabu masjid alkhair ló ti ń attack ìjọba Saudi pẹ̀lú àwọn Facebook post yẹn ni ló ti ń àtáàkì àwọn àfáà Saudi ni in defence of Al-Ikhwan Muslimun àwọn kan tó ni so àwọn parafisa rẹ tó ló ń dìfẹ́ǹdì ní wọn ṣe káì fún nígbà yẹn èyí tí wọn ṣe káì fún ìgbà tí sheik ibn rọjí àti abu abu sofiya ah, hafidhahum allahu ta'ala tí wọn lọ síbi dáwọra wọn táwọn wá kó fún àwọn ikhwanu ń bẹ ìgbà yẹn làwọn parafisa yẹn wá jáde táwọn bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì wọn eh, kìíní kankan kan mọ́ra wọn ni gbàtà lè rí nǹkan yẹn aṣọ́rọ́dún fọ́rọ̀ tí tiwọn náà bá yẹ ṣe fún ti Abu Mas'ud Al-Khair so kí làwọn àfi jẹ́ lẹ́ṣẹ̀ tí wọn ò fi jẹ́ lẹ́ṣẹ̀ ìwọ́rọ̀rọ̀ Dr. Fadil torí pé kò correct ni ó ṣọ́rọ́dún fún orí ti Dr. Sharaf torí pé kò correct ó ṣọ́rọ́dún fún kò séèyàn kan tí ó sọ̀rọ̀ kan tó bá rí pé kò correct ó ṣọ́rọ́dún fún Sheikh Suleiman Ruhaili ṣe bó lálàsí wọn láìpẹ́ yìí àbí wò lálàsí wọn ni bọ́ọ̀ ló máa ṣe wà pàmísìkù fún ẹ̀yin kan láti máa sọ̀rọ̀ against àwọn èèyàn but àwọn èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ against yín àbáwọn tó ṣe wípé ẹ̀yin nífẹ̀ẹ́ wallahi hadha zulmun kabir zulmun kabir òun lélẹ́yìí ẹ jẹ́ ká discuss ìmọ̀ ẹ jẹ́ ká discuss ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí àfáà yìí tún sọ ni. ẹni tí mo bá ti bàbàrà lọ́dọ̀ rẹ̀ àwọn àfọ̀ òní bàbàrà lọ́dọ̀ rẹ̀ àfa muhammadu jabata alákọ̀ọ́kọ́ àfa bìgẹ́nì jùmọ̀ àwọn olóòtú gbé fìtínà ẹlẹ́kejì jáde ẹnu àwọn erípa rẹ̀ wá nù. so ó lèmi lèmi gbé lẹ́yìn fitna àfa muhammadu awal jabata Alakoko èmi tún gbé fitna ẹlẹ́kejì jáde òun ṣe lábùmọ̀ zida ló lọ gbé fitna jáde ṣebí àlìkọ́n mùsùlùmí àtàwọn ìjọba saudi àtàwọn ìjọba ilẹ̀ lárúbá tó kù wọ́n ń pò nǹkan láàrin ara wọn ni kí ni nǹkan tí àbúmọ̀sídà gbé wọ nàìjíríà fún tó wá ń discuss ẹ̀ lórí facebook tó di pé àwọn ikú àwọn ń tako ẹ̀ ń bẹ̀ ó ṣe rí òun lẹ́ni tó gbé fìtínà wọ tó jí fìtínà ni so òun lè jí fìtínà but àwọn èèyàn gbọ́dọ̀ kọ́mẹ́ǹtì lé lórí alábòsí èèyàn nìyí àbí àwọn pàráfísà yín ó ti ń ṣe àwọn òrí gbogbo àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ ìgbà táwọn ń ṣe rọ́dù fún wọn òun làwọn fíìl pé ó yẹ káwọn ti fẹ́ ń da àwọn ẹ̀kọ́ àánú àbọ̀ òwò fídíò yẹn ni àbòsí rẹ ìrọkùnrin yà àbòsí ẹ pọ̀ àbòsí ẹ pọ̀ páyọ̀ ọjọ́ tí wàá pàdé ọlọ́run ọba Subhana wa ta'ala. àwọn onípàrẹwà ni àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ká máa sọ̀rọ̀ àfa onísúnà nílẹ̀ yorùbá àwọn náà pinnu rẹ̀ pé a ó ti tó ṣe kíní báyìí a ó ṣe kíní nǹkan ṣe àwọn kan náà wọ́n ń ṣe nǹkan ṣe lónìí wọ́n á dákẹ́ kódà wọ́n tún wọ́n ń sọ̀pọ̀tì ni àwọn tí wọ́n sì nǹkan ṣe lónìí. so ó láwọn àwọn kan ń ṣe nǹkan lónìí àti wọ́n ń sọpọ́tì wọn ó ti nísìn inshallah mo ṣì ń bọ̀ wá lórí àwọn agbègbè míì náà torí pé mi ì sí lára mi ì sí nàìjíríà ní gbogbo tó ń sọ gbogbo nǹkan tó ń sọ ordinarily mi ní intention láti sọ yìí pé bóyá kí n máa ṣe rọ́dù fún ọkùnrin yìí ṣùgbọ́n tí èèyàn bá wo àwọn nǹkan míì tó ń sọ ẹlòmíì tó ṣe pé innocent soul ni

aṣọ ìwọ tó sọ́gbà tí ń bẹ ní màdínà tó gbọdọ̀ ṣe kàn bí bí ká máa sọ fàtúgbà rí náà torí pé mo tẹ́lẹ̀ ni. E. irú ẹ̀ náà ni àwọn tírénì yìí àfi ká a mú àwọn àwọn tí wọ́n ti kọ́ yìí káfa bìgẹ́ ìjùmọ̀ kó tètè mú na dé. àrà yakhsha an yakuna laha adra òun bẹ̀rù kó mọ̀ gbé náà inú náà tún padà gbé pé a padà rí njọ́ kan tínú òmùgọ̀ tí ń challenge alákọ̀ọ́kọ́. ẹ gbọ́ torí wípé yálùmọ̀ yìí ẹ ó fọ́ọ̀tì alálùbọ́sà lórí pé ó ṣe mistake níbi hazu hadith sínú sọ́yẹ́ Bukhari òun ni alálùbọ́sà ń sọ yìí pé àsìkò ṣì máa wà ní tó ṣe wípé eh, yálùmọ̀ yìí yóò máa yalu yóò máa yalu alhafiz abdulrahman makdisi insincerity ló ń bọ́kùnrin yìí já. ìwọ péyàn ní wèrè nísìnyí tán bá pè wọ́n ní wèrè àbọ̀ péyàn kan tó nífẹ̀ẹ́ ní wèrè ẹ mọ̀ pariwo káàkiri. ni tó ni àdìsí yìí gan kò dé sínú Buhari so Abdulgani Juma ló tírénì wọn ibi kan mọ́ lójú tì èyí tó wà nílọrin tó ń fi àwọn dókítà Fadil ṣe yẹ̀yẹ́ tó ń fi anybody tó bá ti wò against sin tí wọ́n ṣe yóò fi ṣe ẹ̀yẹ tó yẹ pé yóò kọ oríṣiríṣi nǹkan pa wọn ta ló train wọn ṣáwọn prof ló train àwọn yẹn ta ló train ìwọ ni tó ń lálàsẹ àwọn afá tí wọ́n ń lálàsẹ ṣé prof ló train ìwọ wàláyì mi ìfẹ́ máa sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ prof ṣùgbọ́n ìwọ ọkùnrin yìí ni ó ti sìn wàá máa mú àwọn ọ̀rọ̀ wá tó ṣe pé ọ̀rọ̀ yẹn ni yóò fẹ́ jẹ́ káwọn èèyàn máa dá ọ náà padà ni nígbà tí wọ́n bá ń lẹ yálmà yìí mọ́ mi ni yálmà yìí mo mọ yálmà yìí sì ní fètètè báyìí gbogbo ẹ̀ ò tí ju bí oṣù méjì sí mẹ́ta lọ kò rẹ́ ṣe ipò kí mo ní táìmù àti jòkó ti àwọn nǹkan three hours two hours táwọn èèyàn mọ̀ṣẹ́ lórí Facebook mi ní táìmù ẹ̀ because n tí mo fẹ́ kà pọ̀n wájú mi lectures mo fẹ́ ṣe pọ̀n wájú mi tó dẹ̀ sábà ń dá sí àwọn nǹkan wọ̀nyí nìyí kò ń ṣe wípé mo believe pé múvù yìí tó bá ní ṣe pẹ̀lú àwọn àfọrọ́dù kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n kó sínú àwọn nǹkan míì mo mọ̀ pé àwọn míì ti ṣiṣẹ́ yẹn ni dandan kọ́ ni kí gbogbo wa jọ jáde tó bá lo àwọn lectures mi máa treat issue most of the time èyí tó bàbá mi dárúkọ ayẹ pé nǹkan yẹn ni ó lágbára gan ó believe pé ok àwọn èèyàn kan ti ń treat nǹkan yẹn ni àwọn èèyàn dẹ̀ ń benefit ń bẹ́ẹ̀ so kó wá sọ pé ìsìn èmi mo treat èmi mo train yálmọ̀ yìí àti ìparọ́ mọ́ mi ni tó ṣe pé ẹ̀ẹ́dẹ̀ eh, ní láìkì kéèyàn parúurọ́ yẹn mọ́rú àwọn prof tẹ́lẹ̀ ń dífẹ́ǹdì ẹ̀ ní láìkì ẹ̀ bó lè ṣe máa ṣàbòsí fáwọn èèyàn ní tẹ́ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ kan reciprocate irú nǹkan bẹ́ẹ̀ fún yín ni ẹ́ eh? ṣé ìsìláàmù náà lélẹ́yìí fún àfààní challenge afábìlgani juma kó jáde síta. ó lóun fún afábìlgani juma ní challenge kó jáde síta kí ló ń fún mi challenge fún ṣebí mo sọ yìí pé hadithi manta tó bábà wàlámíọ́lá mi ò tẹ bún fawọ́ ọ̀dọ́ mi nù èmi mo challenge ẹ ipe kò mú wá nínú sọ̀rọ̀ Bukhari ni ẹni tó challenge ẹ náà ni wàá fún un ẹ ah, ọ̀rọ̀ ibi bù yìí mi gan o. olóhùn ó fún mi ní forty gig data kí n jáde kí n wá sọ mo tún fowó kún ẹ irú tọmọ yẹn sọ fún ló ń sọ fẹmi nísìn ọmọ tó sọ yìí pé hadithi tó kóòtì ò sínú sọ é Bukhari ọmọ ẹni ẹ kò dojúkọ ṣerú nǹkan tí wọ́n sọ ẹsẹ̀ mi náà lè sọ yìí pé òkè pòfẹsọ kínní kankan kan mọ́ra wọn ni kó jáde nítorí pé wọ́n sọ̀rọ̀ kínní máa fún pòfẹsọ yẹn ní forty gig pàtó fowó kún wọ́n lè máa ṣe fíìlì ẹ́ àbí gbogbo àwọn tó ń bẹ ebú káàkiri tó ń lálàsá àwọn dàkátìrà in defence of àwọn prof àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ṣé àwọn yẹn náà ní ta ló kọ́ wọn ká sọ pé prof náà ló kọ́ wọn ẹ rẹ̀ ni wọkùnrin yìí ló fi ń yí prof gan fúnra wọn ni wọn kàn mọ ní ẹ rẹ̀ ló fi ń yí wọn wàláì tí n bá ń bẹ ní ipò wọn màá sọ fún ẹ yí pé kó stop n tó ń ṣe torí pé òun jẹ́ káwọn èèyàn kan máa sọ̀rọ̀ sí wọn ni ẹni yóò sọ̀rọ̀ látijọ́ yìí èèyàn mélòó lórí tó ń ta sí again ṣùgbọ́n wọ̀ ni o ṣàrán rí ẹ ó jí láàárọ̀ kùtùkùtù tó mọ̀ ṣe nìyẹn lẹ́rùkọ pé ó ń defend the prof o lè expect pé àwọn allegations tó bá fi kàn wọ́n èèyàn in his defence káwọn èèyàn má refute ẹ̀ ká má sọ̀rọ̀ lórí ẹ̀ wallahi stain ló jẹ́ fún prof àti gbogbo àwọn tó ń defend insincerity òun wẹ̀ nínú rẹ̀ ni tí yálùmọ̀ yìí bá ṣe rọ́dù fún ẹ lórí nǹkan kan tákù yálùmọ̀ yìí fún rẹ ṣebí simple thing ni àdìsí yóò ń bẹnu sọ ẹ Bukhari olódo ni Alai aláìmọ̀kan ni ẹ ìwọ ló yẹ kó ní tó sọ fún nìyẹn jẹ́ kí wọ́n mú fún kí n yọ fún ẹ kí n fi hàn ẹ́ ó dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nítorí ẹ kó sọ nìyẹn so As ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ fọ́ ni ó wá lọ fi alhafiz abdulgani magdisi ó fi ń dìfẹ́ǹdì ààrẹ tó bá tẹ̀lé ṣe pé nǹkan tó sọ náà ni wípé òkè kò sẹ́ni tí ò lè ṣe mistake kódà àwọn èèyàn báyìí báyìí báyìí gan ṣe mistake ni fine ah ọ̀rọ̀ ẹ nǹkan tó fọ́ ni gan ni kọ́lọ́wọ́n bá kí kó ṣàánú wa ni ẹ̀yin ni ẹ̀ ń ṣe àkóbá fún dáwà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣẹran léyà kò ṣẹran léyà pípẹran léyà mo ṣì ń bọ̀ wá lórí yẹn insha Allah ṣùgbọ́n eléyìí mo kàn fẹ́ clarify eléyìí náà ìpè ìsá fún ìpèníjà tọmọ yẹn pè ẹ́ níjà òun ni eléyìí tó ń ṣe ọmọ tó dojúkọ nìyẹn òun ló ń pè ń wéèrè ó pè ń gbogbo orúkọ oríṣiríṣi tóun náà bá bú ẹ padà ó ló ń bú ẹ ẹ. Abdulgani tó ṣe Umdatul Ahkam òpin ní aláìmọ̀kan ó dọ́ọ̀lù pẹ̀lú bó ṣe lọ kó àwọn àdìsí kan sínú báàbù kan tí ìṣe sọ yìí tí ìṣe Bukhari àti Muslim ló gbà wá káwọn jáde káwọn sọ. so oníkẹ́mi jáde kí n wá sọ oníkẹ́mi jáde kí n wá sọ yìí pé Sheikh Abdulghani al-Maqdisi rahimahullahu ta'ala pé dọ́ọ̀lù òpè ní aláìmọ̀ kan nítorí pé káwọn àdìsí kan sínú tíra rẹ̀ tó sọ pé wà nù sọ̀yẹ́ Bukhari tí ó èyí mo sọ pé àdìsí máa ń tàtọ́ bábà wàlàmíyọ̀làmínú tó bùn fọwọ́ dọ́mínú èmi mo sọ wípé hadith yẹn ò sínú sọ̀rọ̀ Bukhari ṣé bí ustaz ahmed yalma yìí ló sọ bẹ́ẹ̀ ipe irọ́ ló ń pa kókò sí ń bẹ̀ òun náà ni wàá dojú kọ ó nídìí kó mọ́rọ̀ abdulkani wọlé ẹ ó yẹ kí àwọn onílàákàyè nínú àwọn tán láwọn ń lísìn sí ẹ kán ta jíǹsì ẹni tí ó kì í gba correction nìyẹn ẹni tó ṣe pé ó dẹ̀ máa ń sá láti ibìkan síbìkan nìyẹn ẹ. Eh? so kí ni tó tó fi ń sọ pé kémi jáde wá kí n wá sọ wípé òpè ní bàbá abdulkani àdìyàn eh, sheikh abdulkani makdisi alayhi rahmatullah kí lè tó ń challenge èmi mi sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ yìí ni ìwà àti ẹlẹ́jọ́ ń fa ọ̀rọ̀ òun ló ń fèsì fún ẹ̀yin ẹni yìí kò ń ṣe student mi mi mọ̀ ń rí until recently bí mo ṣe ń rí àwọn nǹkan tí wọ́n ń ṣe lórí Facebook náà mo rí titi ẹ̀ náà ni. ah àgbákò lẹ́yìn bíbu yìí fún dáwà ní nàìjíríà ń bí báyìí ẹ mọ̀ ṣe tí ó dá ẹ̀fẹ̀ káwọn èèyàn sọ ìwọ àtàwọn fáàmù bídíà kan gbé ọ̀rọ̀ ẹ ní fáàmù bídíà ní kákan wo bí oṣù méjì sí lálàsẹ saudi bí nǹkan míì kò sáfa ẹyọ kan nínú gbogbo àwọn àáfàá tó ṣe wípé ẹlẹ́ndífẹ́ndì tí wọ́n á kọ́ṣọ̀nù wọn ni ṣùgbọ́n èèyàn kan ò gbọ́dọ̀ ṣe rọ́dù fún nǹkan yẹn ẹ̀ bá lórúkọ jẹ́ àtàláìmọ̀ kan tó ṣe wípé òun ni òun ni mouthpiece yín ni tó kàn ń da gbogbo àwọn nǹkan tí òye tó ń sọ. kọ́lọ́n bá kó ṣàánú wa so inṣàlá màá sì padà sọ̀rọ̀ lórí yẹn láìpẹ́ yìí torí àwọn tí wọ́n lù lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa yìí nìyẹn so màá stop eléyìí náà inṣàlá mò ń padà bọ̀ wá lórí ọ̀rọ̀ ó ṣe ilé àkọṣeléyà. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك